ọlọ́múrọ̀rọ̀ máa wọlé kéré nàánà jáǹkàtó ọlọ́múrọ̀rọ̀ máa wọlé kéré nàánà jáǹkàtó ìyá rẹ̀ síkọ́ ìyá rẹ̀ síkọ́ kéré nàánà jáǹkàtó ìyá mi lọ sọ́jà kéré nàánà jankato bàbá rẹ̀ síkọ́ bàbá rẹ̀ síkọ́ nana jankato baba mi lọ sóko tèrè nana jankato kí ló fi sílẹ̀ kí ló fi sílẹ̀ tèrè nana jankato àmàlà àti ewédú ń wá pẹpẹ tèrè nana jankato. gbowó kájọ jẹ gbowó Tere nana jankato. koto pepe tere nana jankato tere nana jankato tere nana jankato